لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله رب الأرباب ومسبب الأسباب غافر الذنب وقابل التوب شديد العقاب نحمده ونستعينه ونستغفره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 ọba yìí náà ni ọba gbogbo àwọn ọba ọba yìí lọba tí ẹ máa ń ṣe nǹkan nírọ̀rùn fún yàn àti sábàbí tí ó fi rọrùn bọ́lọ̀ bá fẹ́ fi hàn sálì jẹ́nà yóò ti kádàrá rẹ̀ àwọn àwàtẹ́yìn owó tó fi wá wàlì jẹ́nà musabbibul asbab yóò tún wá sí àwọn okùnfà yìí náà nírọ̀rùn ọba tí ṣàforíjì ni kò sí ẹ̀ṣẹ̀ kan téèyàn ṣẹ̀ tọ́lọ́wọ́n bá aláwọ̀ lè fẹ́rí jiyàn tí kú ọba ti dé kò sí ẹ̀ṣẹ̀ ń ọba yìí kọ́bílì tawb ọba tí máa ń retí ẹni tó fẹ́ túbá ni tóun náà rẹ́dì láti fẹ́rí jì ọlọ́mọsá fẹ́rí ẹ̀ṣẹ̀ ní kọ̀ọ̀kan wájú wa ṣẹ̀dídìl iqab àmọ́ téèyàn ọba túbá tó bá fi lọ tó bá fi bọ́ sọ́wọ́ ẹ̀ ìyá rẹ̀ lé o kọ́lọ́n kọ́ wọlé àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kọ́mọ̀síwá ní ọmọ aná kọ́lọ́n musa ìsíwá lọ́mọ àlìjẹ́nà gbogbo àwọn iṣẹ́ àlìjẹ́nà táwa ṣe kọ́lọ́n musa ìsíwá rọrùn fún wa iṣẹ́ iná téèyàn fi ń wọná ọlọ́run kọ́lọ́n wọn mọ̀jọ rọrùn fún wa láti ṣe kọ́lọ́n wa fàánú rẹ̀ kó fi fi wá sálìjẹ́nà gbogbo iṣẹ́ eré tá à ń ṣe abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ mọ́ṣẹ́ ìgbà fún wa ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa a ti sọ̀rọ̀ aljanna ní halkọ̀ tí yọ kọjá kò ní dáa ká mú apá kan ká sọ̀rọ̀ nípa apá kejì apá kejì tá a wí òun náà ni annar wa a'maluha iná ọlọ́run àtàwọn iṣẹ́ téèyàn máa ń ṣe téèyàn fi máa ń dọ́mọ aná iná ọlọ́run àtàwọn iṣẹ́ téèyàn máa ń ṣe téèyàn máa fi ń dọ́mọ aná kìí ṣe láti dẹ́rù bà wá àbí láti kó ìpayà sínú ayé wa bí ìbá jẹ́ pé láti lè bá a máa fura láti lè bá ronúpìwàdà kọjú tó lọ torí màláyíká kú bá ti dé ọjọ́ ti lọ́nu jama ẹdí ń padà lọ lè ṣe kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ má jama ọlọ́mọdé adọ́run mọ́tọ́ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa annaru adábùláhi lilkafirina wal munafikini wal usati wal usati min al mu'minin sẹ́rí ọlọ́run ọba ọ̀dà iná ó wá fi ìyà síbẹ̀ irinṣẹ́ kan ni iná nínú irinṣẹ́ tọ́lọ́run máa fi jẹ̀yàn yà òun ló sì lágbára jù náà fi ní kọ̀ da kéèyàn máa fi ná kéèyàn máa fi jẹ ọmọ làkejì yíyà ẹmu ẹdìẹ sùn kò sínú Islam tó pààyàn ẹ̀yà pa ni kìí ti pẹ́ sùn ọlọ́run ọba aláàníkan òun náà lọ́ba tó níná òun nìkan náà ló sì ṣe é ní irinṣẹ́ tó wọ́n fi di àwọn èèyàn yà iná tá a wí yìí àwọn àwọn olólùfẹ́ fẹ́ síbẹ̀ alákọ̀ọ́kọ́ lèlè káfírí àwọn abọ̀rìṣà àwọn kèfèrí àwọn mẹ́ta lọ́kan àwọn tí wọ́n ń bọgi tí wọ́n ń bọrin àwọn tí wọ́n ń bọ èèyàn tí wọ́n ń bèsù tí wọ́n ń mú tọ́lọ̀ ń dá ní ọlọ́wọ́n ọba wọn ọlọ́wọ́n ọba láwọn tá a fẹ́ kó síbẹ̀ rẹ̀ ọlọ́mọsọ wọn kèfèrí o wọ́n ní munafikin lẹ́yìn náà làwọn kèfèrí bọ̀tà ń pa àwọn munafikin nítorí pé àwọn ń wá mọ́ṣáláṣí wọn ò sì kúrò níbi ìbọ̀rìṣà àtẹ̀gbéyàwó kèfèrí làwọn náà àmọ́ làwọn kà máa ń pè àwọn ní mọ̀náfìkì nítorí pé à ń rí wọn bí wọ́n ń tún rí wọn ní ọ̀hún kọ́lọ́mọ́ fi wá sínú wọn. ó ti tán síbẹ̀ wàláhì kò tán síbẹ̀ ìbílẹ̀ rẹ̀ ó ti máa bá yẹn wal usati minal mu'minin àwọn olùgbàgbọ́ òdodo tí ìmánì wọn kànkè tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ tí wọ́n ń kírun tí wọ́n ń gbàwẹ̀ tí wọ́n ń ṣeré àwọn náà wà ń bẹ̀ àmọ́ padà yọ àwọn kú ń bẹ̀ tọ́lọ́wọ̀n ọba feríjì wọ́n lérí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí wọ́n ṣẹ̀ àtàwọn ẹ̀ṣẹ̀ ńlá tí ìṣẹ́ bọ́ sáà pé àwọn ẹlẹ́bọ tí wọ́n ti yanjú Islam ẹ̀sìn kan ni gbogbo ẹ̀sìn tó kù lẹ́yìn Islam olóòṣà ni wọ́n ẹ̀rí pé tí wọ́n ń bọ kò ní jẹ́ ọlọ́run nítọ́lọ́run dání ọ̀jẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn tí wọ́n nígbàgbọ́ tí wọ́n fẹ́ wọnú náà yìí òun náà làwọn tó jẹ́ pé ọlọ́run ò ṣàforíjìn fún wọn àbáwọn náà wọn ò wá foríjìn lérí ẹ̀ṣẹ̀ wọn kan tó jáde láyé láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àbí ńláńlá tí ì ṣẹbọ bóyá ọ̀pá àyàn rí bóyá ń ṣe ìyá rẹ̀ àti bàbá ẹ̀ bóyá ó lù àwọn èèyàn jìbìtì bóyá ó ṣe ṣìnà bóyá ó mutí àmọ́ onígbàgbọ́ nu ọlọ́run ọba ń sìn kírun wọ́n láwọn tá a wí náà àwọn tá a wí yìí wọ́n láwọn tá a wí yìí ọ̀rọ̀ wọn wà lọ́dọ̀ ọlọ́run insha agafara lahun tó bá wọ ọlọ́run ó lè fẹ́rí jì wọ́n ní ardul mahshar ibi tá a ti láti pàdé fi wọ́n wọn kó ń bẹ́ẹ̀ èyí táwa bẹ lọ́wọ́n bá ní pé kọ́lọ́mọ́jà wà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí mọ́jà wà nínú kèfèrí mọ́jà wà nínú mọ̀náfìkì mọ́jà wà nínú àwọn olùgbàgbọ́ òdodo tọ́lọ́wọ́n òfèríjì kan tó kú nítorí ẹlòmíì ọlọ́wọ́n ọba ayọ̀ǹda ẹ̀ annar ayọ́mayami alẹ́ imanu bin nar ìní ìgbàgbọ́ pé iná wà mínú àkídà ti hàlù súnà ti wàlì jama ọ wà nínú àkídà àwa tá à ń ṣe súnà tá à ń tẹ̀lé ànábìwá Muhammad lódodo àgbà pé iná wà nígbà míì gan tí a bá jí lóru báyìí ẹ̀rù iná ni ó bá àyàn tẹ́yìn ó fi jí ìpè ọlọ́run lẹ́ni tí máa ń jí lóru ò ní wọ ná á ní ń forun tì yọba pa orun tì yọba lọ lè ṣe náà fìlà anar ẹ̀yọ́ mayami mu'addatun wọ́kúlẹ̀kọ̀t ọlọ́run ti dá ọlọ́run ti dá iná iná ti wà kìí ṣe pé wọ́n ṣẹ̀ dá iná ọlọ́run ti dá wáyà tẹ̀ntẹ́sùrù mọ́ta àmúrò ha rọ̀bù ha ń retí nígbà ọlọ́run fẹ́ pàṣẹ fóun kó wọn bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ni fàyàntálùkù ilẹ̀ káfàrà ti wà ọ̀ṣọ́t àwọn àwọn olófẹ́ jó wọ́n fẹ́ jó àwọn kèfèrí àtàwọn tí wọ́n jẹ́ mùsùlùmí mùmìnì tọ́lọ́wọ̀n ṣàforíjì lérí ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ṣẹ̀ tó yàtọ̀ sẹ́bọ káwọn tó jáde láyé wọ́n ní àwọn tí ó wọ̀ ná àwọn lọ́pọ̀ jù àwọn tí ó wọ̀ ná pọ̀ jù jàmá wọ́n pọ̀ jù àwọn tí ó wà lè jẹ́nà lọ wọ́n ní tí àwọn màláíkà bá kó àwọn bíi ọgọ́rùn-ún jọ báyìí astafurla ẹgbẹ̀rún tí wọ́n bá kó ẹgbẹ̀rún jọ báyìí èèyàn kan nínú ẹgbẹ̀rún yẹn ni wọ́n wà lè jẹ́nà nine hundred ninety nine tó kù ọmọ náà wọ́n jẹ́ ibi wọ́n kọ̀ dé ibi wọ́n pọ̀ dé ibi ọ̀yà ibi one thousand síbí o ẹnìkan péré wọ́n rí yọ̀ ń bẹ̀ lọ́mọ àdìjọ́ náà àbí ọ̀bá wa rí bẹ́ẹ̀ ẹ wo ìwà tá à ń wù ẹ wo tá à ń ṣe lórílẹ̀‐èdè yìí àti gbogbo àgbáláyé ọlọ́run ni ẹ lọ bí ala lọ ọlọ́run ni ẹ má ṣe yìí á ní ìtọ́lọ́run ni ẹ má ṣe gan láṣẹ kínní ni láṣẹ. àbáwá Abu Hurairah radiyallahu anhu qala ó ní wọ́n lànà bí sọ fáwọn pé lamma khalaqa Allahu ta'ala al-jannata wan-nar wọ́n lànà bí sọ pé ńgbà tọ́lọ́wọ́n bá dá iná àti àlìjánà tán arsala Jibrila ila al-janna ọlọ́wọ́n bá wá rán Jibril ọ̀ràn píkọ́lọ́ lè wo àlìjánà tó ń kọ́ kalẹ̀ wa qala idhhab fanzur ilayha ọlọ́wọ́n bá àwọn ìgbádùn tí mo fi síbẹ̀ fáwọn tí ó wọ̀ ọ́ lọ́lẹ̀ wò ó fiha fadhahaba fanadara ilayha Jibrilu sì débẹ̀ ó rí gbogbo ìgbádùn tó wà nínú àlìjánná wa ila ma a'addallahu li ahliha fiha ó wá rí ntọ́lọ́wọ́n bá pèsè sínú rẹ̀ faraja ó wá padà lọ́lẹ̀ bọ́lọ́wọ́n bá rẹ̀ faqala wa izzatika ìwọ̀n sọ fún ọlọ́run pé ìwọ ọlọ́run mo fi tútóbi rẹ̀ búra la yasma'u biha ahadun illa dakhalaha ẹnìkan ò gbọ́dọ̀ gbọ́ ìròyìn àlìjánà yìí àfi kó wọ bẹ̀ fa amara bil jannati fa ufat bil makari ọlọ́wọ́n bá ní àlìjánà náà kí wọ́n fi gbogbo nǹkan tí ẹ̀mí èyí fẹ́ ṣe kí wọ́n fi rọ kiri ká àlìjánà náà ló sì jẹ́ pé gbogbo iṣẹ́ àlìjánà kò sí ìtọrọrùn bá a ṣe jòkólẹ̀ ní hálùkọ̀ yìí tó yẹ ká máa ń sinmi ńlé a wá gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba yìí kò rọrùn àwọn míì ń sùn lọ́wọ́ báyìí irun ọ̀rọ̀rùn àwẹ̀ ọ̀rọ̀rùn sàkà sàárà bẹ́ẹ̀ nìkan bá bùn ọ rò pé kò sí ní tí ń ṣe mọ́ o iṣẹ́ tẹ̀mí kórira òun ni wọ́n fi rọ kiri káàlì jọ́nà faqala ọlọ́run wa sọ fún Jibril farijẹ́ ọ̀yà padà lọ fanzur ilayha lọ́lẹ̀ wọ àlìjánà náà wa illa ma adatu li aliha fiha kọ́ wa wọ́n tẹ̀mí ọlọ́run bá tí mo fi síbẹ̀ tún wò faqala fanadara ilayha Jibril ọlọ́run wa rí òun tuntun wò pé áá ah, ah, ìgbádùn yìí pọ̀ summa raja'a faqala lẹ́yìn náà ó padà wá bọ́lọ̀ wọn bá oníwà ìzátìkà títúbi wọ ọlọ́run lakọ̀dí khashitu aláyàdẹ́kọ́láha ahadun. a ẹ̀rù tí ń bà mí èmi Jìbìrìlù ni pé àwọn iṣẹ́ ìjọsìn tó àwọn fi rọ́ kiri káàdì jánà yìí bóyá lẹ́nìkan wọ̀bẹ̀. àmọ̀ rẹ̀ ni tí wọ́n máa dìde lóru àmọ̀ rẹ̀ ni tí wọ́n máa tọrẹ amadeni tí o ma ṣàánú ọkọ tí o ma ṣàánú ọmọ tí o ma ṣàánú aládùúgbò tí o ma ṣe dáadáa sáwọn ẹranko tí ó máa gbọ́dọ̀ sọ́lẹ̀ lẹ́nu tábàtì ní ọlọ́run sọ ànábì sọ tó ní èwo ń ṣe tán. kọ́lá ọlọ́run tó wá sọ pé thumma arsalahu Allahu ila an-nar tó wá sọ pé ọlọ́run tó wá sọ fún Jibrilu pé ọ̀yá wàá lọ ẹ̀gbẹ́ kejì lọ́lẹ̀ ewo iná kọ́lá idhhab fanzur ilayha lọ́lẹ̀ ewo ń tọ́wọ́ ń bẹ̀ nínú àwọn ìran yà wáyé láàmú àdẹ́rẹ́ tó lè áàlì ha fi hàn lọ́lẹ̀ wo àwọn ìran àyà tí mo fi síbẹ̀ tẹ́nìkan ò fi irú ìyà bẹ́ẹ̀ jẹyàn rí. qala fanadhara ilayha thumma raja'a jìbìrìlì wà lọ́lẹ̀ wo ìyà yìí ọwọ́ débẹ̀ báyìí ẹ̀rù wà ń ba jìbìrìlì ìyà tí jìbìrìlì rí tẹ́rù fi ń ba faqala wa izzatika ó wá padà wá ó ní mo fi títóbi wọ ọlọ́run bá búra wa jalalika àti gbọ̀ngbọ̀n rẹ̀ la yadkhuluha ẹnìkan ò gbọdọ̀ gbọ́ròyìn iná yìí kọ́wọ́ o fàámọ́rẹ́ bíi ha ọlọ́run ọba ní ìwọ jìbìrìl padà síbẹ̀ èmi ti pàṣẹ fàáwù fàtìbí ṣàhàwà àwọn adùn ni wọ́n fi rọ kiri ká iná kájòkólẹ̀ ká mutí kájòkólẹ̀ ká máa báyàwó yàwó láṣepọ̀ kájòkólẹ̀ ká máa ta tẹ́tẹ́ kí baba ẹni àtìyá ẹni ó ṣe wàhálà lérí ẹni kọ́mọ jẹun ẹni kéèyàn ọmọ dàdúgbò rú kọ́ ọmọ bànkànjẹ́ kọ́ ọmọ jalè ọmọ pààyàn gbogbo àwọn iṣẹ́ tí ẹ̀mí máa ń fẹ́ ṣe ọmọ sọ̀rọ̀ lọ́rọ̀ láì dáa kọ́ fẹ́nu bá tẹ̀yàn jẹ́ gbogbo àwọn kan tẹ̀mí fẹ́ máa ń ṣeun ká jẹ ẹlẹ́dẹ̀ ká tún bá ṣẹ́wó sẹ́sẹ̀ ká máa fọtí lé eré ibú ni gbogbo ntí ẹ̀mí fẹ́ máa ṣe yìí ká máa wo okú o gbogbo ntí ẹ̀mí fẹ́ máa ṣe yìí gbogbo ẹni wọ́n fi rọ kiri ká ibo jama iná summa qala ọlọ́run wa ní ìwọ jìbìrìlù padà lọ́bẹ̀ mo ti fi nǹkan kan rọ kiri ká rẹ̀ báyìí ìdí habubanzoro ila ma àádẹ́tù lè àlè ha fi hàn wàá lọ lè wò wàá tó wàá wo àwọn ìyà ìyà ìyà ìyà ìran ìran ìyà tí mo ti ṣe síbẹ̀ wadhahaba fanadara ilayha jìbìrìlù bá lọlé wo nígbà tó débẹ̀ farọjà a lọ́ba padà wá bọ́ lọ́hún oníwà ezatika títóbi wọ́ lọ́hún ọba lakọ́dẹ̀ khashitu aláya ń juwa mínìhà ahadùn ilá dákàlà a ọlẹ́rù sí ń bà mí wọ́ lọ́hún. ipò ipe ìjẹ́nìkan bẹ tí ò ní wọbẹ̀ ìjẹ́nìkan bẹ tí ó bọ́ tí ò fi ní wọbẹ̀ pẹ̀lú wà táwọn ọmọ èèyàn wì í táwọn ẹgbẹ́ rẹ bá ti ń pé jájọ máa ṣe ìwọ wàá ronú pé sọ́lọ́ ń fẹ́ táwọn ẹgbẹ́ rẹ bá ń pé ẹ má jẹ́ àṣe ìwọ máa wá ronú pé sọ́lọ́ ní àṣe ọlọ́run sọ ànábì sọ fi darí ayé rẹ ó ẹbí àṣà ọ̀rẹ́ yóò torí pé rẹ ló ti wá padà rẹ sífẹ́tù náàrì iná táwọn yìí ẹnìkan ò lè ròyìn rẹ̀ bí ọlọ́run àmọ́ ọlọ́run bá sọ láwọn okọ̀ oríṣiríṣi okọ̀ tọ́lọ́run sì sọ gbogbo ẹ̀ ló ní túmọ̀ anáàrù láha àlùwánu àdáàbí àwọn ìyà oríṣiríṣi lọ́wọ́ ń bẹ̀ bí mọ̀kútàlá fi sífẹ́tù wọlé asimáyí allahu akbar àwọn orúkọ àti ìròyìn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run fi ròyìn àwọn iná ọlọ́run minha jahannam ń bẹnu ọtọ́jẹ́ jahannam yàtọ̀ jahamu fi ujú rijali wan nisa ohun yóò ma bù sí ojú ọkùnrin àtobìnrin yóò ma bù sí ojú wọn tí wọ́n bá láwọn fẹ́ àwọn fẹ́ mú mi báyìí ooru omi lásán tó bá bù dó wọn lójú ojú wọn ó sì bó tòró wálẹ̀ wọ́n fi ha aládọ́ làtọ́ mbẹ́mbẹ́ ọlọ́run dákọ̀ inú Quran wọ́n ní kí tuntun mẹ́ akẹ́lá tó lè yàdá yín ni wọ́n rí jí lẹ́yìn ni wọ́n ní ọwọ́ àtẹsẹ̀ méjèèjì ọwọ́ àtẹsẹ̀ méjèèjì òun náà ní iná làtọ́ òun máa ń rẹ́ kù ni yóò rẹ́ kù ìyàtẹ̀yìn ọ̀jẹ̀ tí ò ní lọ́wọ́ mọ́ tí ò sì ní lẹ́sẹ̀ mọ́ nbẹnu ẹ sakọr sakọr yìí àwọn tí èkìrò ni wọn wà nbẹ yaakulu lahma duna idom yaakulu lahma duna idom wọn ní iná sakọr ń tiẹ òun yóò máa jẹ yóò máa jẹ awọ kúrò lára egun yóò máa jẹ ẹran kúrò lára egun wọn ní iná hatọma tuhatimu alidoma wọn ni hatama ń tiẹ gbogbo ẹ wà ní koran o tọ́lọ̀ ń darúkọ rẹ̀ ìtọ́wọ́n máa ń ni pé tuhatimu alidoma òun yóò bírèkì yóò bírèkì àwọn eegun yẹn wọ́n tún hariri kúlẹ̀ afọ́yídà yóò máa wá jó ní ẹ̀mí wọ́n yẹ bukuna aṣọ́hábù ha wọ́n ní gbogbo àwọn èèyàn táwọn bẹ ẹkún làwọn máa sun hèè hata yanfada damu títí tí omi ojú ò fi tán summa yabukuna dimaan lẹ́yìn ìgbà náà wọ́n máa sun ẹ̀jẹ̀ tí mo yẹ bukú náà lùkọ́yì ẹ̀jẹ̀ náà tán lára wọn wọ́n máa wá sun àlùkọ́yì ẹ̀mọ̀tán pè ní àlùkọ́yì ètútú ètútú tí máa ń yọ ọyún èyí ni wọ́n máa jáde lójú wọn alijahim wọ́n pè kan ní iná jahim sumiya jahiman wọ́n nítorí torí kí wọ́n fi sọ ní jahim lè anaw adimul jamura nítorí pé jamura bẹ̀ jamura bẹ̀ àwọn ogun náà tinú jahim wọ́n ní aljamuratul wahida ogun náà kan a'azamu mina dúnìyà ó tóbi ju ayé yìí lọ ogun náà nìkan náà wọ́n kó síbẹ̀ tó tóbi dáadáa tí wọ́n máa jẹ́ sẹ̀rí àfẹ́ni tí wọ́n bá gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu nílé ayé táwọn asairu wọ́n ní bẹ́ẹ̀ ní sairu lawnu adab wọ́n ní ìran ìyá sairu yẹn fi alihayatu àwọn ejò ni wọ́n kó síbẹ̀ wal aqaribu àti àwọn àkekè wal kuyudu àtàwọn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wal salasil wal agilal àwọn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ eréṣiríṣi wọ́n tún pè kan ní hawiya ahawiya yìí jama kọ́lọ̀ sọ níbẹ̀ wọ́n ní hawiya tiẹ̀ birul hubab kànga lòun hawiya wa ma adraka ma hiya hamiya. فأما ما ثقلت موازينه وفي عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية هاوية كنغاني wọ́n ní kànga tá a wí yìí wọ́n ní ìdá òdìkàlà tìfùlù yẹ̀ṣíbù kọ́bílà àyẹ̀sùlà wọ́n ní ibi tó jìnde tí wọ́n bá ju ọmọ tuntun síbẹ̀ yóò máa lọ dòó ọdún kìíní ọdún kejì ọdún kẹta ìgbà tí wọ́n bá fi balẹ̀ yóò ti di àgbàlagbà bíi seventy years tó ti hewu lórí kó tó balẹ̀. gbogbo ń tà ń sọ yìí àfa kan mọ́ ànábì ní sàlàyé wọ́n bá ní kíní tó ń ṣe yìí ọ̀wọ́ ọ̀dá ń bẹ̀ sọ́mọ pé èyẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé kíná ń gbé náà látara ní ó fi wá ma pàtàkì àṣẹ tọ́lọ́run ṣe kíni tọ́lọ́run bá ń pa ara ara tu ha gbígbóná bẹ̀ àṣàdùnmí náà rí dunia wọ́n ní ó gbóná ju ayé lọ Anabini ní narukun hadhihi anabi ní iná yín tẹ̀ fi ń dáná yìí àti iná gáàsì àti iná lé búrẹ́dì àti iná tẹ̀ fi Adama dáná allati yukidu ibùn ádámà tọ́mọ anabi ádámà fi ń dá iná gbogbo iná ayé pátá bó ṣe tóbi tó wọn yẹ jùsì hùn mí sàbùn jùsì ha wọ́n ní ìpín kan nínú sẹ́fìntì náà ọ̀run tọ́lọ́hún fi jó yẹn ni min harri jahannam juzi an min harri jahannam adáhìlú fi hà àwọn tí ó wọ bẹ̀ yùgá yẹrù kálíkùhù wọn ni ọlọ́run ọba tún wọn dá ọlọ́run ó yí ẹ̀dá wọn padà líyẹ̀ zúkọ̀l àdáàbà kí wọ́n lè jẹ ìyà yẹn dáadáa fayakunu máa bẹ́yìn náà máa ń kíbẹ́ yìí masiratu thalathati ayyami lirakibi wọ́n ní ibi tí wọ́n tóbi dé gbogbo àwọn ọmọ náà ọlọ́run ní fi ẹnì kọ̀ọ̀kan wá sínú wọn a agbára rẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́mọṣẹ́wá lọ́mọ náà gbogbo wàtáwù èyí tí ń bẹ lọ́wọ́ wa kọ́lọ́n bá wa mú kú o èyí tá a ti ṣe kọ́lọ́n mọ̀jà ṣe wọ́n ní ọlọ́run ọba da wọn débi pé wọ́n sanra wọ́n sanra wọ́n ní masira tu salatatu ayami èjìká wọn báyìí èjìká wọn báyìí láti èjìká sí ọrùn báyìí níbi wọ́n sanra dé wọ́n ní nǹkan gùn ẹ̀sìn tí ń sá eré yóò máa sá eré jọ́ mẹ́ta kó tó dé ọrùn rẹ̀ tí ń bá ń sáré láti èjìká ẹ̀ ẹ̀ wo bí ó ṣe tóbi tó ẹṣin tí ń bá ń sáyéré láti bí èjìká ọmọ aná kó tó débi ọrùn rẹ̀ yóò lọ́jọ́ mẹ́ta pẹ̀lú eré ọlọ́run jù ó tóbi dáadáa kí ìyá yẹn kó lè bá wọ̀ wọ́n ńlá dáadáa ṣebí bọ́dìhùn náà lòó fi ń mutí bọ́dìhùn lòó fi ń bá yẹn sùn láyé sí ìyàwó ẹ bọ́dì yẹn náà lòó fi ń gbádùn lòó fi ń jẹun tí ò dáa ẹ̀yìn bọ́dì náà lọ́lọ́run fẹ́ jẹun yá ọlọ́run ọba wa sọ fún wa ó ní kùlàmà nádìjà ti jùlù dùhùn bàdà àwọn òdòdó billahi minash shaitani rajim ọlọ́run ní kùlàmà nádìjà ti jùlù dùhùn gbogbo ìgbà tí awọ ara wọn tí iná ti mú tán tọ́wọ́ fẹ́ ku egun badalinahum juludan juludan ghayraha á fún wọn ní awọ míì lèyẹ̀dú kọlẹ̀ adábi kíyà ẹnì kó lè bá jẹ wọn dáadáa ní ma ti ń jo bó ṣe tóbi tó náà tí ìyá bá ti jẹ́ kegun á tún fún bọ́dì míì bí ó ṣe máa bá yín nù títí. ibi iṣẹ́ òun gan jẹ́ olóde kò mẹ́ ọlọ́ni fàkàlàfà mi ń bá di mùkálífùnà àdán òṣòlá ọlọ́ni ní àwọn kan padà wá lẹ́yìn àwọn ẹni rẹ̀ khalifun khalifa làwọn náà àwọn ni wọ́n rọ́pò àwọn ẹni rẹ̀ mùsùlùmí náà làwọn náà jẹ́ àdán òṣòlá wọ́n máa rárun láre wọ́tábà òṣàwà adùn owó adùn iṣẹ́ adùn gbajúmọ̀ adùn ọ̀rọ̀ wọ́n máa adùn owó adùn obìnrin adùn ọmọ yóò máa dí wọn lọ́wọ́ wọn ò ní lè sásìkò fasawufa yalqawna gayya ọlọ́wọ́n bá ní wọ́n ń bọ̀ wá sínú náà gáyì suratu aya fifty nine wọ́n ń bọ̀ wá sínú náà gáyì aya kan tó wọn bẹ tó tún onífàwáyé ló ń lérí mú sọ níìn ọlọ́run ọba ní àyè kan bẹ nínú ná wáìlú lórúkọ àyè yẹn lérí mú sọ níìn àwọn akírun ni wọ́n wà mẹ́. fàwáyé àyè kan wà nínú ná orúkọ rẹ̀ ní wáìlú àwọn akírun ni wọ́n wà mẹ́. alladhina hum an salatihim sahun àwọn tó jẹ́ pé wọ́n máa ń lọ àsìkò oorun lára wọn èé sásìkò àfa tí ń bá ń pé sáúnà ẹ àwọn tí wọ́n máa ń gbàgbé lérí irun ìtukùtù ní tú o à ń sọ láti him à ń nà lọ yanjú ẹ̀ àwọn yóò máa kírun à ń sọ láti hì àwọn sì máa ṣe nǹkan mi lọ wọn ò sì ní darapọ̀ mọ́ wọn sáún lẹ́mìí pé ah, báwọn bá lọ lára àwọn padà kì àkíkọ̀ ní jẹ́ ọlọ́run lójú kọjọ́ ọlọ́run lójú o wàláhì kọjọ́ lójú fawailun lil musallin ọlọ́run ní àyè kan bẹ nínú náà jahannam wáìlù lórúkọ rẹ̀ lil musallin àwọn akírun ni wọ́n wà mẹ́ alladhina wọn salatihim sahun àwọn tí wọ́n máa ń lọ́run lára àwọn tí wọ́n ní ẹ eh, àwọn tí wọ́n gbàgbéra lérí irun ni anabi ah, kan gbàgbéra ní eré irun wọ́n fẹ́ kí rákà mẹ́rin ó kí rákà méjì wọ́n wá ní àkúṣe láti sọ̀dá ṣé ìrun wọn ti di ikùn ni ànábì ní kò rí bẹ́ẹ̀ ànábì ní ah, òun kírun pé wọ́n ní ah, ẹ kírun pé o méjì lẹ́sẹ̀ kínní lẹ́kí ànábì wà bẹ́sùlù yàdá yìí náà wọn sàhábà ipe ń gbọ́ ó ní bẹ́ẹ̀ ni ẹ sà méjì lẹ́kí ànábì wà dìde ó wá kí méjì tó kù sallallahu alaihi wasallam ó kí méjì tó kù padà ànábì wà ṣe bàdí bàdí kí ló ṣe bàdí nígbà ọ sálámà tán ọ sì wá kan lẹ́ẹ̀mejì ó sì tún wá sálámà padà tábà ní àwọn tó ń gbàgbé ra lérí ìrun láyà yẹn ń tú torí tí wọ́n tú fún àgbàtà àwọn kéwú kéèké nù yẹ mọ́ gbàgbé ra lérí ìrun tó bá ti gbàgbé wáyínú àyè kan nínú ná ẹ̀yìn lọ́wọ́ kò bẹ́ẹ̀ o ànábì náà ṣe wá gbàgbé kí ló fa kàbúlà àti bàdí nínú ẹ̀sìn tó ju tábà ṣe kíni tábà gbàgbé lọ àmọ́ kò ní jẹ́ gbogbo àlọ́ lọ́mọ ṣe kíni lọ́mọ gbàgbé torí bọ́ bá ṣe gbàgbé ra sí lérí bẹ́ẹ̀ ni ìrun rẹ ó ṣe fúyẹ́ sí bọ́bá ṣe rántí ọlọ́run ọba nínú ọ̀run nínú rẹ̀ ó sì ṣe kí ni ó ṣe wọ̀nsìwọ̀nsì. ìtumọ̀ ilé àwọn sọ̀hábà ní àwọn tó jẹ́ pé wọn ò ní kírun àyílà irun zuhuri ó dìgbà tí aṣèjì bá ṣe kí ni tó bá tó tí wọn ò sì rí ìdíwọ́ kan tẹ́sìn faramọ́ ó sùn sìn ẹ̀sìn faramọ́ àsìkò tó bá ti jìnnà lókì ó wà ní mọ́tò ọ̀rọ̀ gbọ́dá sí ò lè bọ́lẹ̀ ò ń travel àsìkò tó bá ti bọ́lẹ̀ náà lókì wọ́n di ọlọ́wọ́ lẹ́sẹ̀ ọlọ́sọ níbẹ̀ àsìkò tó bá tó ọlẹ́ni lọ́sẹ̀ kí ni lókè àmọ́ ìwọ wa ń sọ pé wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ ọ̀kan nínú àwọn nínú àwọn ẹni rẹ ó ní àáké ìlòhùn fi máa ń ṣẹ́gi iná níṣẹ́ tóun fi ń jẹun tóun bá gbé àáké sókè báyìí tí wọ́n bá ní Allahu akbar Allahu akbar hayya ala salah tóun gbọ́ ó ní ojú ọmọ tìhun tóun láàrin òun àti ọlọ́run kóun ó tún wá gé èyí tóun fẹ́ gé òun ó ju akélẹ̀ ni wọ́n gba mọ́sálásí lọ. ẹ lè ra àfàsùn náà kan láyé tí wọ́n pè á wọ́n ń dá àwọn alájà lóhùn lọ́wọ́ wọ́n ní ká máa kírun lọ ẹ lè ra àfàsùn náà ẹ wọ́n ní wọ́n wà ní mítìn lọ́wọ́ wọ́n ní ẹ máa kírun sọ irun ju tí ẹ ń sin lọ básùkò òun bá ti tó gbogbo tẹ́ ẹ máa ṣe stop rẹ ni any occasion tẹ́ ẹ bá wà láyé yín ìyàwó ni ìkómọ ni mítìn ẹbí ni básùkò òun bá ti tó ẹ máa rántí àyà yìí ọlọ́mọsọ̀ alọ́mọ náà ọlágbára ọlọ́wọ́n bá wa wọ́n pe al-amal allati tunji minan nar àwọn iṣẹ́ tẹ̀yẹ̀ máa ń ṣe tọ́lọ́mọ fi ń láyàn nínú ná èyí tó ga jù ń bẹ̀ ọ́n náà ní taqwallah ọlọ́ni thumma nunajjil ladhina taqaw àwọn tó bá ní ìbẹ̀rù ọlọ́wọ́n bá ìbẹ̀rù ọlọ́run làkọ́kọ́ o ọmọ abéèrè tó bá ti fẹ́ wọná pé ọlọ́run fún mi ní bẹ̀rù rẹ jí má bẹ̀rù ẹ ọlọ́run ní àwọn tí bá bẹ̀rù ọlọ́run á là wọ́n ń bi iná wọ́n dàgbà rúdọ́ọ̀lì mí ẹlẹ́ẹ̀kejì alibaki minakashiatila kéèyàn ọmọ sinafila àbíkọ́ ọmọ sasikar kọ́ wa bu ẹkún láàrin wa àtọ́lọ́hún kìí ṣe láàrin àwọn èèyàn o ó lè wá láàrin àwọn èèyàn náà gbà míì téèyàn bá rárá gbé sí mọ́ àmẹ́yìí tí wọ́n ń wí ń bẹ̀ ó ní pé láàrin wa àtọ́lọ́hún lóru ó dárúkọ Ọlọ́run títí omi sì jáde lójú rẹ̀ la ilaha illallah la ilaha illallah la subuhu kudus rabbil malaikati wa ruh wa tubu ilayh ọmọ náà tí àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ astaghfirullah wa atubu ilayh omi wa bọ́lẹ̀ anabi wa muhammad sallam anabi la yalidu nnara rajulun baka min khashyatillah gbogbo ẹni tọ́lọ́ ń bá sànú tí omi bá ń bọ́ lójú ẹ̀ látara ìrántí ọlọ́run ọba ọlọ́run ó ṣe ara náà léèwọ̀ fún náà náà ìrun jama kí n bá Allahu akbar alákọ̀ọ́kọ́ anabi dẹni bá kírun ní forty days forty days Allahu akbar alákọ̀ọ́kọ́ sì bọ́ fún wọn kọ orúkọ rẹ̀ sínú àwọn tí wọ́n ti bọ́ pábọ́sẹ̀ nínú iná ọlọ́run àti nínú mọ̀náfìkì mọ̀náfìkì ẹ̀sìn wọ́n yóò kọ̀ rẹ̀ kú mẹ́ kìí ṣe mọ̀náfìkì má èyàn kírun àṣùbà jama fún forty days eléyìí ni àwọn èèyàn mi ẹ̀sán ti mọ àwọn èèyàn mi ọlọ́run bá ń fi wọ́n mọ̀nà ẹ̀yìn ní dákẹ́rẹ́rẹ́ wọn títí tá ìpàdé ọlọ́run àbí tí wọ́n bá yí padà torí mo fẹ́ràn wọn pọ̀ nítorí tọ́lọ́hún torí tọ́wọ́ fẹ́ ṣe tọ́lọ́hún tọ́ bá sọnù ó yẹ ká fẹ́ràn rẹ̀ àwa kórìíra rẹ̀ lérí èyí tí ó kù díẹ̀ káàtó ti ń ṣe àwa fẹ́ràn rẹ̀ lérí èyí tí ń ṣe kíní lérí èyí tí ń ṣe àwa máa wá bá ṣe máa gba sí ojú ọ̀nà òun wá jáde ńlé yóò wá ní òun fẹ́ lọ lè kí jàmá fún forty days ní ìlú tóun lọ torí ẹ̀ lòun fi dá ọmọ àtìyàwó lẹ̀ ṣe ànábì ní kásẹ̀ jáde ká tó kí àbí ń sọ fún wa pé ládùúgbò wa tàbí kí náà ká gbìyànjú pé à ń bá Allahu Akbar alákọ̀ọ́kọ́ ọlọ́mọba ní fi wọn mọ̀ náà náà nínú tí màmú yẹn wọ àlìjánà tí èjì yẹn wọ ná òun náà ni asọ́dáka kí yẹn máa ṣe sàárà púpọ̀ sàárà ànábì ní tẹ́kùn náà ra wọlé òbí ṣíkì támùrà ànábì ní ẹ máa ṣe sàárà o ẹ máa ṣe sàárà o kọ́dà bọ́ jẹ́ ẹ̀là kan nínú làbídùn déètì tá a fi ń sinú yẹn ẹ̀là kan bẹ̀ nípa rẹ̀ bá ká kó o sì rà á mọ́là ọ̀yá fún mi ní làbídùn ní twenty naira ń bẹ̀ wọn mẹ́jọ ní oko fún ọ àbí mẹ́fà kọ́ wa mẹ́yọ̀ kan bẹ̀ kọ́ wa la kọ́ wa fún ẹnìkan tó fẹ́ jẹun pé ọlọ́run o mọ́sàáfin làmínú ná ànábì ni ẹ máa ṣe é nígbà yẹn bá fi yẹn ẹ̀ la làbídùn tó fi ṣèfà rẹ̀ nínú ná ẹni bá wá fún yàn lóúnjẹ tó sànú yàn kọ́ nínú ẹ̀ òun náà ni kéèyàn máa kéraka mẹ́rin katoki zuhuri àti raka mẹ́rin ní ẹ̀yìn zuhuri anábìlẹ̀ ni ti bá ń kí bẹ́ẹ̀ hurni mamina náà ọlọ́run wọ nínú ni kéèyàn máa fáwọn èèyàn ló ń jẹ ọmọ ya lèébi sínú àlàáda rẹ pé ọ̀sẹ̀ kan ò ní délẹ̀ pé ilẹ̀ ẹjọ́ kan ò ní sún àfi kò ló ń jẹ ni pé ma sarakakum fi sakọr kí ló gbé yín dénú na sakọr kọ́ọ̀lù lam nakun minal musallin wọ́n nítorí pé àyè kírun ni wọ́n lam nakun nut'imul miskin àyè sì fún àwọn èèyàn tẹ́bi ń pa àyè fún wọn lóúnjẹ nítorí oúnjẹ náà la fi gbáyé nínú ẹ̀ wọ́n náà ni kéèyàn má le jù kéèyàn má jẹ́ sọ́jà sọ́jà go sọ́jà kọ́ níbi iṣẹ́ báyìí bmd bá ti yọ ọlọ́kan báyìí gbígbà tí ara san mi lẹ́mìí gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọ̀gá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá rí ọwá ń ká sí pé ẹni yìí ni ọ ọmọ náà ni ọ ìyàwó rẹ kó tó fi spoon sí eré kọ́ọ̀pù tí báyìí yóò sì ti bọ́ lẹ́lẹ́mẹ́ta kí ló dé wọ́n ní à ah, <laughs> ń na ń gbajú má lè líle wọn ràn ọ́ lọ́wọ́ ọlọ́ni walaw kunta faddan ọlọ́ni rà nábì tẹ́ ọ bá lè koko ní tó lé tójú ẹ lé galidhal qalbi tẹ́mi ẹ̀ náà tó lé lanfaddu min hawlik ó nira nìkan ká tí ó súnmọ́ ọlọ́run ọ̀dàdà máa mọ́ mi èèyàn kan máa gbé pẹ̀lú èèyàn tó bá lé yẹ́wà ní òun ní principle and principle ọ̀rọ̀ oh, o. Oh, píríncípù tí ó ti ọwọ́ nù nálẹ̀ èyí wọ́n wá pé kó rí ní tí ọ̀dà akọ dákẹ́ là ń sọ àmọ́ ò ní le àrọ̀súlù wà báyìí àrọ̀súlù wà ní mọ́sálásí hasan àti hussein ó sì gun ànábì lẹ́yìn ànábì ó sì máa gbé wọn lọ nígbà tí ẹṣin bá ń lọ hasan àti hussein arákùnrin kan dé bá ànábì jọ kan onírè ó ní a ah, ìwọ tó lọ́nà sí gbogbo ayé lọ tó máa bá àwọn ọmọ ṣeré èmi náà ọmọ méjì àbí mẹ́fà ní ìbá kan ṣeré rí ìjọba mùsùlùmí anabi man kana sahalan ayina lẹyina ẹni táwọn yẹn máa ń súnmọ́ táwọn aládìí wà ń lé wọn wà ń lé ẹmí ló sì balẹ̀ alhamdulilah ẹni wọn wà ń lé alhamdulilah <laughs> àwọn aládìí àńkọ ẹ wọn fẹ́ rí wọn wọn wà ń lé ẹni sọ̀rọ̀ alhamdulilah yóò kọ́kọ́ máa dúpẹ́ ntọ́ fẹ́ gbàgán kò tí ì rí gbà ó ni anabi náà ń tọ́ba rí layina harama ulahu alanar ọlọ́run ní jóná jọ alikiyama lẹ́yìn náà ẹni tọ́lọ́run bá kádàrá ipò ọmọ mẹ́ta kú fún ẹni Ọlọ́run bá kádàrá ayé tọrọ rẹ̀ àmọ́ ẹni tọ́lọ́run bá lọ́wọ́ àánú kádàrá tọ́wọ́ àṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ kàkínní kejì kẹta Ànábì ni Ọlọ́run ṣe ara arákùnrin yẹn àbárábìnrin yẹn Ọlọ́run ṣe ilé ìwọ̀ fún náà lẹ́yìn náà ààwẹ̀ gbígbà ààwẹ̀ gbígbà Ànábì ni asọ́mùjúnà ààwẹ̀ yóò máa dín lọ́wọ́ tẹ́ẹ̀fì ní wọ náà òun yóò jẹ́ bí akaba bíbò ní wọ́n fẹ́ pè yóò jẹ́ bí gàgá ànábì ni yóò jẹ́ bí gàgá tí ó dín lọ́wọ́ tẹ̀ fi ní wọ́ná ẹni máa ń gbàgbé àlàmísì dáadáa àtijọ́ mande àtàwọn àwẹ̀ súnà àti Ramadan kọlọmọsẹ sànù wa ẹnìkan béèrè béèrè kan jóni nípa asuhabul araf àwọn tó jẹ́ pé wọ́n wà ní òkè araf àwọn èyí sọ ma alijanna wọ́n èyí sọ ma iná wọ́n wà ní orí òkè kan tí wọ́n ń pè ní Araf ọlọ́run bá wọn wá pẹ̀tọ̀ ẹ wo àwọn ọmọ àlìjánná àwọn náà ń gbádùn yìí o ẹ tún wọ akóòsì náà ẹ wo àwọn ọmọ náà àwọn nìyá ń jẹun o àwọn eléyìí tí ìmọ̀bi tọrọ wọn já sí àwọn ni wọ́n ń pè ní asuhabul Araf bí asuhabul kahf asuhabul Araf orí òkè tí wọ́n dúró sí ní jẹ́ Araf wọ́n làwọn ta wí alladhina istawati hasanatun wa sayyi'atun àwọn tó jẹ́ pé iṣẹ́ rere wọn àti iṣẹ́ ẹbú wọn fifty fifty ni wọn ò tí ì dọ́mọ wọn ò sì tí ì dọ́mọ àlìjánná wọn wà dúró bẹ́ẹ̀ wa baynahuma hijab ọlọ́run láàfin wọn àníjú wọn lọ náà àtìníjú wọn lọ àlìjánná wa ala al-a'rafi rijalun ya'rifuna kullan bisimahum wọ́n máa wá wo àwọn ọmọ àlìjánná lọ́kàn wọ́n máa wò lọ́kàn wọ́n sì dá wọn mà kí ni wọ́n fi mọ̀ wọ́n wọ́n fi àlámà sùjúdù wọ́n máa fi mọ̀ wọ́n wa nadaw ashab al-janna wọ́n máa wá pé àwọn màlìjánà pé ẹ̀yọ́ màlìjánà an salamun alaykum a ah, àláfíà ọlọ́nkọ́ máa bá yín o ah, ọ̀rọ̀ yín mà ti yanjú ọ̀rọ̀ yín mà ti yanjú lam yadkhuluha àmọ́ àwọn tí wọ́n ń kí àwọn yẹn pé ọ̀rọ̀ wọn yanjú yìí àwọn èèwọ̀ bẹ̀ wa hum yatma'un yìí sì ń wú àwọn náà kan wọ̀ bẹ̀ fàyídà surifati absaruhum tilqa ashabin nar a ní a sáwọn yẹn lẹ́rí ẹ wá gbóòsì náà wọ́n tún wá ṣe kíni wọ́n wà gbóòsì qalu rabbana tí wọ́n bá rí àwọn èèyàn nù yà ike wọ́ ọlọ́wọ́n bá wà o la taj'alna ma'al qawmi zalimin mọ́ fi wá sínú àwọn alábòsí yìí o ọlọ́run mọ́ fi wá síbí o wọ́n máa wá ṣe àdúrà ní kíkan ọlọ́run o la taj'alna minal ma'al qawmi zalimin kí ni ó yọ wọn kúrò nínú wàhálà tí wọ́n wà yẹn kí ni jama kí ni kí ni jama ẹ àdúà <laughs> àdúà àdúà nínú atharu kan wọ́n ní ẹnìkan òun ní ládàá ẹyọ kan péré ẹnìkan ti ní ninety nine kò tí ì wọ cut off tó fi ṣe kí percentage tó fi wọ alijanna ó ní ninety nine ọkọ̀ ẹyọ kan ẹnìkan náà wà ní ládàá ni lòun àwọn méjèèjì wọ́n wá bẹ̀rẹ̀ sí máa lọ inú náà pétọ́ ẹ máa wọ náà lọ nínú atharu ni alam bí sahati ẹnìkan nínú àwọn nínú àwọn ẹni rẹ ní ẹni tó ní ládàá ẹyọ kan yẹn ó wá wo ní ninety nine pé ah nígbà tó pé ìwọ nídìí ẹyọ kan péré èmi ẹyọ kan tí mo sì níyì ògbémi wọ àlìjánà tí n bá wá fún wọn sí ìwọ ọ̀dọ̀ ọmọ àlìjánà èmi òkúkú ọmọ nánà òkúkú ni òun tẹ́lẹ̀ wọn lọba wọn ni wọtabarra habi asanatin wahida lọba ni ẹ bá mi fi ládẹ ẹyọ kan yìí ẹ bá mi fi sínú fáìlì ẹ gbogbo kó lè dọ́mọ àlìjánà kémi ò lè dọ́mọ ibi tó fẹ́ wọ̀ wọn ni wàyùnáàdì mọ̀náàdì wọ́n ní ọlọ́run ọba wa pariwo látòkè ọlọ́run ọ sọ̀rọ̀ man yajudu ala al-ardi wa ana jawadul karim ta ni ń tọrẹ lérí ilẹ̀ yẹn ta ni ń fún yàn ní nǹkan yẹn ọ̀kan tó ní ta ló gbé ẹ̀mí tọmọlàkejì lékè ẹ̀mí tiẹ̀ ta ni ń tarú ọrẹ báyẹn èmi ọlọ́ọ̀ni máa ń tarú ọrẹ báyẹn àwọn ọ̀lẹ́kọ̀ọ́ wa sọ pé lágbájá ọmọ lágbájá ni wọ́n lọ́wọ́ ní ẹ sọ fún khudh sahibaka fadkhula aljanna ọ̀yà mú ọ̀rẹ́ rẹ ẹ̀yin méjèèjì ẹ̀ máa wọnú aljanna lọ. ọlọ́mọṣà sọ wà lọ́mọ aljanna àwọn asáàbù aráàfù tá a wí yìí wọn lọ́lọ́wọ́ bá padà wá síjú àníwò wọn yóò padà wá sọ wọn dọ́mọ aljanna ọlọ́mọṣà sọ wà lọ́mọ aljanna ọlọ́mọṣà sọ wà lọ́mọ aljanna ọlọ́mọṣà aná ìwà tá a wù tá a fi dọ́mọ aná ọlọ́mọdé alẹ́ wù gbogbo tá a ṣe tá a fi dọ́mọ aljanna ọlọ́mọṣà sọ